نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك بفعل الله سبحانه وتعالى atọrọ salatu fana bi wa muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́run kí mo bá wọn sọ̀hábù ń ṣe ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run ọba kí mo bá oníkàlùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin a ní tẹ̀síwájú lórí àlàyé tí a mú wá fún wa lábẹ́ àgbọ́yé nípa àwọn orúkọ ọlọ́run ọba allah anyeku kó yẹra wa ikpọlọ́n bá Allah subhanahu wa ta'ala òun ni awon orúkọ tó rẹwà bẹ́ẹ̀ awon ni to ga kò sẹ́ni tó ní wọn àfọlọ́wọn Allah awon orúkọ ọlọ́wọ́n bá yi ọlọ́wọ́n bá fẹ́ ka pe ohun pẹ̀lú awon yi bẹ́ẹ̀ náà ló fẹ́ òfin wọn látara àwọn orúkọ yìí fẹ́ kó kí a pa àwọn májẹ̀mú tí ń bẹ láwọn lábẹ́ àwọn orúkọ yìí mọ́ torí wípé kò sí oore fún mùsùlùmí tó mọ àwọn orúkọ ọlọ́run ọba yálà ó há sórí ni àbí ó ń ka lọ́pọ̀lọpọ̀ ni àbí ó ń bẹ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ yìí bẹ́ẹ̀ lẹ́ni yìí kò fún ọlọ́run ọba ní àwọn ìwọ̀ tí ń bẹ lábẹ́ àwọn orúkọ yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam onínanilá tisata wa tisina isman onílọ́wọ́ba allah subhanahu wa ta'ala ń bẹ fún mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyẹn ni mọ́kàndínlọ́gọ́rùn-ún nínú orúkọ táàmù sí ninety nine names nínú àwọn orúkọ ọlọ́wọ́ba òṣèlá muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni man ahsaha ẹnikẹ́ni tí ó bá ṣọ́ àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún nínú àwọn afáàní alìsọ gbólóhùn ìsọ yìí láàrin yìí ó ju ká há lọ bẹ́ẹ̀ ló ju ká mọ ká nìkan lọ ó kó sínú ìfún ọlọ́wọ́n ọba ní àwọn ìwọ̀ kábọ́ ọlọ́wọ́n ọba lò pẹ̀lú àwọn ìtumọ̀ àwọn orúkọ yìí òṣèlá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ ní ahsọ́ha dakhala aljanna ó lẹ́nikẹ́ni tó bá mọ àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba allah bẹ́ẹ̀ ni ó bọ́ lọ́wọ́n bá lò pẹ̀lú ìtumọ̀ wọn àti àwọn ọmọjẹ̀mú tí ń bẹ lábẹ́ wọn Ànábì ní dakhala aljanna ó lẹ́ni yóò wà aljanna ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí ádàbí ọ̀rọ̀ tó fúyẹ́ àbí ọ̀rọ̀ tó kéré ṣùgbọ́n tíyẹn bá ní ẹ̀kọ́ nípa àwọn orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn Ọlọ́run àti àwọn ọmọjẹ̀mú wọn lóde bá àwọn orúkọ àtàwọn ìròyìn lò a mọ̀ ìpè tá nàbí sallallahu alayhi wa sallam tó sọ fún wa yìí kìí ṣe tó kéré ojú ká há orúkọ ọlọ́run ọba nìkan lọ bẹ́ẹ̀ sì ni ojú ká máa ka àbí ká máa bẹ lọ́hùn pẹ̀lú wọn lọ mélòó mélòó lẹni tó ń ka tó ń bẹ lọ́hùn pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni kò sọ àwọn mọ́jẹ̀mú tí ń bẹ lábẹ́ àwọn orúkọ yìí àpẹẹrẹ irú ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith kan náà wọn afáwa òun náà ni. Abu Zakariya Yahya bin Sharafuddin An-Nawawi rahimahullah Al-Imam Nawawi rahimahullah nínú hadith tan pè ní ogójì hadith rẹ̀ Al-Arba'un An-Nawawiyya afawa yìí mú kan nínú àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó mú wá níbẹ̀ kété wala Ànábì sallallahu alaihi wasallam Ànábì rántí arákùnrin kan yutilu safar arákùnrin yìí ó ti pẹ́ gẹ́gẹ́ bí arìnrìn àjò arákùnrin yìí thumma madda yadayhi ila sama ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ọlọ́run ọba pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì ó tẹ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ó ní ṣùgbọ́n arákùnrin yìí mashrabuhu haram ntí mu wa mata'amuhu haram ntí jẹ wa malbasuhu haram ntí wọ̀ wa gudhiya haram arákùnrin yìí tẹ̀rí sínú ntán ní haramu ó arákùnrin yìí ó náwó sókè ó ní ya Rabb ìwọ olúwa mi ìwọ olùdá mi ìwọ olùrè mi Ànábì ní fa anna yustajabu la ọlọ́wọ́n bò ní dá lóhùn báwo ló fẹ́ dá lóhùn arákùnrin yìí nígbàgbọ́ sí kan nínú àwọn orúkọ ọlọ́run léyìí tó hàn nínú hadithi ó náà ní arọ́b rọ́bù ismu min asma illah ìkan nínú àwọn orúkọ ọlọ́run ọba ni ṣùgbọ́n gbàtà arákùnrin yìí tí ò bá ọlọ́run ọba lò pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó de àwọn orúkọ ọlọ́run ó di ń tó kọ́ di kọ́lọ́run kó tẹ́wọ́ gbàdúrà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó gbé dájọ́ lárakùnrin lórí pé ọlọ́run bò ní gbàdúrà rẹ̀ bó ọlọ́run ṣe fẹ́ gbàdúrà lọ́wọ́ ẹni yìí ó ń pe ọlọ́run bẹ́ẹ̀ ló jìnà ó jìnà sí tọ́lọ́run bá ní kó jìnà sí tó túmọ̀ sí pé àwọn orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní àwọn ìwọ̀ ó ní àwọn májẹ̀mú ó ní àwọn ẹ̀kọ́ tó kó sínú tá a bá fi wọ́n bá ọlọ́run bá lò pẹ̀lú àwọn orúkọ rẹ̀ láì sí èméjì gbígbà tí yóò nígbàgbọ́ sáwọn orúkọ yìí ni nínú àwọn orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí a tún fẹ́ fún wa ní àwọn ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ rẹ̀ àbí pàtàkì ń tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ fún wa tí ò fi pamọ́ fún wa torí pé kìí ṣe gbogbo orúkọ ọlọ́run bá la mọ̀ tán bẹ́ẹ̀ sì ni kìí ṣe gbogbo ìròyìn ọlọ́run bá ló fi yé àwọn ànábì rẹ̀ àìmọye ẹgbẹẹgbẹ̀rún nínú orúkọ ọlọ́run tí ò sẹ́ni tó mọ Allahu àfọlọ́run bá nìkan àìmọye lẹ́yìn ló ń kan nínú àwọn ìròyìn ọlọ́run tẹ́dà kan ò mọ̀ àfi ọlọ́run ọba allah so nínú fífẹ́ ọlọ́run nínú àánú ọlọ́run nínú ìkẹ́ ọlọ́run nínú ká lè ba lè dọ́lọ́run ọba mọ̀ ká má dààmú láti lè dọ́lọ́run ọba mọ̀ ọlọ́run bá fi àwọn orúkọ rẹ̀ kan ó fi hàn sí wa ó fi àwọn ìròyìn rẹ̀ kan ó fi hàn sí wa láti inú àwọn tírà rẹ̀ alukur'an karim bákan náà láti inú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú rẹ̀ òun náà ni orúkọ ọlọ́run tí a ń pè ní alhafiz alhafiz òun náà tún ni a tún máa ń pè ní alhafizu alhafizu orúkọ ọlọ́run ọba méjèèjì yìí ìkankan náà ni ṣùgbọ́n ọlọ́run ọba máa dára bó bá ṣe wù ú bàbá tiẹ̀ nínú àwọn àfa tí wọ́n ṣàlàyé pé alhafiz eléyìí ó wá ní ìwà ti líle òun tún fẹ́ tóbi ju alḥafidu lọ gẹ́gẹ́ bí arrahim àti arrahman arrahmanu ó le ju arrahimu lọ ṣùgbọ́n ìkíní kejì wọn látara ìkẹ́ ọlọ́wọ́n ọba ló ti wá látara àánú ọlọ́wọ́n ọba sí àwọn ẹrúsìn rẹ̀ ni ẹni sin lọ́wọ́ àti ẹni tí ò sin lọ́wọ́ ìkíní kejì lọ́wọ́n ọba máa ń lò lé wa lórí bẹ́ẹ̀ náà ni alhafid àti alhafid àwọn orúkọ ọlọ́run bá méjèèjì yìí ní tó kó sínú òun náà ni alhifzu ìṣọ́ asáturu ìdáàbòbò káṣírí ẹni kó mọ̀ tù kọ́lọ́hún kó ṣọ́ ni kó dáàbòbò ni bákan náà ìhátọ́tul ilmi ìyẹn ni kí nǹkan kan kó má pamọ́ fọlọ́hún ojúpọ̀nà méjì tí ìtumọ̀ orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí tó túmọ̀ sí nìyí alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ni kí a gbà pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala alhafiz alhafiz ọba kan ni tó dá sí pé kò sí nǹkan kan tá a lè ronú kàn tá a fẹ́ sọ pé ọlọ́run gbàgbé láti ṣe àbí lára àwọn ẹranko àbí lára àwọn nǹkan míì lórí ìrìnàràn tọ́lọ́run tó dá tọ́mọ tiẹ̀ fún ẹ ní iṣẹ́ pé tiẹ̀ ronú nǹkan kan tó yẹ kọ́lọ́run ṣe tí ò ṣe kò sí nǹkan náà níbo ló yẹ kọ́lọ́run kó gbé sánmà sí tí ò gbé sí kò sí nǹkan náà ọlọ́run Allah subhanahu wa ta'ala alihafidhu ni ọba kan ni tó dá sí wípé ìmọ̀ gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ kódà tọ́lọ́run tó dá gbogbo nǹkan ni mọ nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ìgbà tọ́lọ́run wá dá gbogbo nǹkan ìmọ̀ nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí tó pamọ́ fọlọ́wọ́n ba ìdákejì eléyìí òun ni ká sọ pé ànáàsì olùgbàgbé ẹni tí máa ń gbàgbé a ó yẹ kí n ṣe báyìí a mi ti ṣe léyìí àsìkò tó yẹ kí n ṣe léyìí kọ́ ni mo ṣe yìí àbí bó ṣe yẹ kí n ṣe kọ́ mo ṣe ṣe yìí àbí tí mo gbà lérò láti ṣe nìyí eléyìí ni mo ṣe gbogbo àwọn ìròyìn tá à ń fi ròyìn yìí tá à ń mú wáyìí ìròyìn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni kì í ṣe ìròyìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kò sí nǹkan náà ọlọ́ni wa ma kana rabbuka nasiyan ọlọ́ni wọn ọlọ́ọ̀bá Allah kì í ṣọ̀bọ onígbàgbé yálà nínú alqadaru alkauni nínú tó yẹ kọ́lọ́hún kó dáa kì í ṣọba onígbàgbé pé nǹkan kan bẹ kọ́lọ́run kó dá tí ò rántí dá yálà nínú pátọ ọmọ ẹ̀dẹ́ ni àbáwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àbí nínú àwọn nǹkan sánmà ni ọ bọ́lọ́run bá sọ fún wa pé sánmà yìí méje ni a lè o sọ fún wa pé ilẹ̀ yìí méje ni a lè sọ fún wa pé méje ilẹ̀ méje ni bẹ́ẹ̀ èyí ń tọ́ka fún wa pé kò sí nǹkan náà tọ́lọ́run ṣàfẹ́kù rẹ̀ kò tí ọlọ́run ọba ò ní kápá láti lè ṣe bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tọ́lọ́run tó gbàgbé láti ṣe kò sí nǹkan gbé sáyé rẹ̀ rí òun ló dá gbogbo nǹkan eléyìí wá kó sínú gbogbo tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dá nínú tí mí àti tí ò mí àwọn màlẹ́kà ń bẹ́ẹ̀ àwọn àlùjọ́nú ń bẹ́ẹ̀ àwọn ènìyàn ń bẹ́ẹ̀ àwọn ẹni ire ń bẹ́ẹ̀ àwọn ẹni bí ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò sí nǹkan náà tọ́lọ́run tó nígbàgbé lórí ẹ̀ torí gbogbo àwọn kan wọ̀nyí wọ́n ń bẹ lára tọ́lọ́run tó kádàrá tó sì dá. bákan náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wa ma kana rabbuka nasiyan kì í ṣọ́bọ onígbàgbé lórí àwọn ìdájọ́ àwọn òfin ẹ̀sìn tọ́lọ́run bá fún wa ọlọ́run ọba hafidhu ni ọba olùnímọ̀ ni nípa nǹkan bí bó ṣe yẹ kí nǹkan lọ bí ó ṣe yẹ kí nǹkan lọ kò sí nǹkan náà bá a ṣe ní lè sọ wípé ọlọ́run á ah, ó kù báyìí tọ́lọ́run bò tí ì dá tọ́lọ́run bò tí ì ṣe nínú tó dá bẹ́ẹ̀ la ní sọ pé áá ah, ah, òfin tọ́lọ́run bá ṣe yìí kò bá mu. ẹ̀rí yẹn ni alqadaru ash òfin tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa a lè ronú wípé kò yẹ kọ́lọ́run kó ṣe ìrun wákàtí márùn-ún ó yẹ kó ṣe ní wákàtí wákàtí mi làbẹ́ yẹ kó ṣe nínú hikima ọlọ́ba allah subhanahu wa ta'ala wákàtí márùn tó gbẹnu kalẹ̀ fún wa ó bá àwọn àsìkò márùn tí ń bẹ nínú ọjọ́ lọ ọlọ́run tún fi irun júmọ́ àsì ọlọ́run tún fẹlẹ́ yìí ó tún fẹlẹ́ yìí ó tún fẹlẹ́ yìí ó tún fẹlẹ́ yìí sí nínú àwọn ìdájọ́ so a nílè rí ààyè nínú ìdájọ́ ọlọ́run ìyẹn ni òfin tọ́ fún mùsùlùmí tó nígbàgbọ́ nínú la ilaha illallah muhammadu rasulullah tó bá sọ fún ọ pé ntọ́lọ́wọ́n bá sọ nínú òfin nìyí má tún ronú dàkejì má tún ronú òye má gbé làákàyè rẹ sẹ́gbẹ́ òfin ọlọ́run torí pé ọlọ́run bá Allah wa ma kana rabbuka nasiyan alára àìlẹ́kọ̀ọ́ tó lórí ìtumọ̀ ọlọ́run bá Allah lórí ìtumọ̀ orúkọ ọlọ́run tá à ń pè ní alhafid alhafid tó bá dénú Ramadan ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni wa ma ọni wa ma kana ala safarin ọlọ́run ni ẹni tó bá ń bẹ lórí ìrìn ó lè fa àwẹ̀ tánà bíi tá a máa ń fi àbí àwẹ̀ tá a máa ń fi lẹ̀ látara ìrìn àjò òun ni àwẹ̀ tí ń bẹ láyé àwọn ànábì ọlọ́run tó dá sí pé à bẹ́ẹ̀ yóò bá lọ láti ibà yìí sí sí ìbàdàn wàhálà ni ìnira ni ṣùgbọ́n nísìnyí ọ̀pọ̀lọpọ̀ la plane agun plane lọ Abuja agun plane lọ Dubai pé kò síbi tẹ́ lè rìnrìn àjò lọ tí yóò bí mọ̀ṣákọ̀ tí yóò bí nira fẹ́ arìnrìn àjò àwọn afẹ́sìn wa ní ara o wa ma kana rabbuka nasiyan ọlọ́run tó ṣòfin yìí ní ìbẹ̀rẹ̀ ọjọ́ fún wa kò sọ fún wa pé tó bá dásìkò kan òfin yóò ní wúlò mọ́ tí wọ́n bá rí wípé pléènì tó wọ̀ kò ó rí wípé ó wù ẹ́ kó gba àwẹ̀ pẹ̀lú pléènì ìwọ gbà á títọ́ bá rí pé rọ́ kò sí tó jọ o torí pé ìrìn àjò tá à ń sọ yìí arábìnrin asáfarò kìtàtúmínà àdàb ìpín kan nínú ìyànà ń pè ní ìrìn àjò ìpín kan ni kò sí bó ṣe lẹ̀ kéèyàn wá pẹ̀lú comfort ìdẹ̀kùn ìdẹ̀ra tó ní àtàrà àníyànjò kò lè dàbí kéèyàn wà nílé ẹni arábìnrin ẹ̀rí náà ju ìpín kan nínú ìyá ni tí wọ́n fà wá ní ara o wo tó bá rí wípé ó bá wù ẹ́ láti filẹ̀ filẹ̀ wo tó bá rí wípé ó bá wù ẹ́ láti gbà kó gbà tó bá gbà ó lóore bó o sì filẹ̀ náà sì nìyí kò sẹ́sẹ̀ mbẹ̀ torí pé wàá máa káyìn náà rọ́bù kan náà sí yẹn torí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní ṣòfin kan kẹ́nìkan wá dé kó ah, ah, òfin tọ́lọ́run bá ṣe yìí kò sún tó jọ kò bá sìkò yìí mu mọ́ tá a bá ń ṣe léyìí a nígbàgbọ́ nínú orúkọ Ọlọ́run ọba Al-Hafiz àti Al-Hafiz kódà bá a bá ń fà á tá à sọ pé al ya Hafizu ìfúnzini ìfádìní ìwọ Ọlọ́run tó máa ń ṣọ́ ni dákun ṣọ́ mi tá a bá ń fà eléyìí orúkọ Ọlọ́run gangan kò ṣiṣẹ́ lára wa bákan náà nínú àwọn ìtumọ̀ torúkọ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tí ó ní òun náà ní ọba kan tó dá sí pé ìmọ̀ dáàbò bo ni ìmọ̀ dáàbò bo àwọn ẹ̀dá rẹ̀ ìta àsọkọ sọ fún wa òní pé ìmọ̀ ọlọ́run ó rọ kìnìkan gbogbo nǹkan kò sí ní tá a sọ yìí pé ọlọ́run gbàgbé láti ṣe ẹlẹ́ẹ̀kejì òun ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí máa dáàbò bo ni ni a máa dáàbò bo àwọn èèyàn bẹ́ẹ̀ ni ọba tí máa dáàbò bo àwọn nǹkan tí ò lẹ́mìí torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ kí nǹkan kó mọ́ ọ lọ ọlọ́run tó dáa náà ni ó ṣe ètò ìdáàbòbò rẹ̀ òun ló dá sánmà méjèèje bí sánmà ó ṣe mọ́ ọ lọ kò ṣẹ̀yìn ọlọ́run agbára ọlọ́run náà ni ìkápá ọlọ́run náà ni bẹ́ẹ̀ ni àwọn igi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lórí ìrànràn bẹ́ẹ̀ làwọn èèyàn náà wà ọlọ́run bá fẹ́ ká máa ṣẹ̀mí ká máa ṣẹ̀mí ká máa ṣẹ̀mí látara eléyìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ṣe ìjẹ ìmúnirọ̀rùn fún wa àti mùsùlùmí àti kèfèrí kò sẹ́nìkan tí ó lóun ò ní bùkátà tó ń jẹ ọlọ́run bá ká jẹ ká mu lára hafidhiya ọlọ́run lára ìṣọ́ tọ́lọ́run fi ń ṣọ́ wa tó fi ń dáàbò bò wá ni láyé lẹ́ni àwọn èèyàn kan wò ní àwọn fẹ́ strike àwọn fẹ́ ṣe àwọn fẹ́ jà fúnra ara wọn lórí ẹ̀tọ́ kan tí wọ́n dùn àwọn àrè nínú wọn níjọ́ ohun tó máa sábà ṣe jù náà ni ó sì wà dì sí náà wọ́n làwọn lọ àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àwọn òlọ́bìṣẹ́ ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn kan tún ti gbé àwọn ìlànà míì kalẹ̀ wọ́n làwọn ò fẹ́ jẹ àwọn ò fẹ́ mu wọ́n ń pè ní hunger strike hunger strike yìí ẹlòmíà rò bóyá ẹni yóò ní jẹun ni rárá o àbí ẹni yìí kò ní fi kankan sẹ́nu rárá oúnjẹ ni òní jẹ yóò mọ̀ mu mi oúnjẹ ni òní jẹ yóò mọ̀ mu mi gbogbo ẹnikẹ́ni tó bá yin oúnjẹ lódì bẹ́ẹ̀ ló ń yomi lódì láì ṣe méjì nínú kádàrá ọlọ́run yóò kúrò láyé ṣùgbọ́n kí eléyìí kó lè ba lè rọrùn fún wa ọlọ́run fún oúnjẹ ó fi oúnjẹ kẹ́ wa ó fi múmu ó fi kẹ́ ká lè ba lè máa bẹ láyé ká máa ṣẹ̀mí kí fọkànbalẹ̀ máa dé bá wa ni kódà bàbá tiẹ̀ tí ì rí ní tó wùwá jẹ nǹkan kan láṣà ń fi sẹ́nu nǹkan kan láṣà ń mu èyí tá à ń jẹ tá à ń mu yìí náà eléyìí náà àfin àfin wà láyé ni àfin ṣẹ̀mí ni lára agbára ọlọ́run bá ni lára orúkọ ọlọ́run bá ni alihafizu ni dọ́lọ́run bá fi ń ṣọ́ oníkálukú wa ni tó fi ń dáàbòbò wa ni kò wá fi máa lórí mùsùlùmí àti mùsùlùmí àti kèfèrí gbogbo wa ẹ̀ mọ̀ rí àbùkátà sóúnjẹ a máa jẹun lọ́pọ̀lọpọ̀ torí pé eléyìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó fi ń dáàbò bò wá ni. ẹ wá rí lábẹ́ eléyìí ìdáàbòbò tá a wá ń sọ yìí eléyìí rọkàn ká mùsùlùmí àti kèfèrí ṣùgbọ́n ìdáàbòbò kan ń bẹ tó dá sí pé ọlọ́run fi ṣe ẹ̀ṣà fún àwọn ẹni ẹ̀ṣà nínú àwọn ẹrúsìn rẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá òun náà làwọn onígbàgbọ́ òdodo àwọn ta ni gbogbo ẹnikẹ́ni tó dá sí pé ntọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́hún fẹ́ ká mọ́ ọ ṣọ́ à ń ṣọ́ ọlọ́hún náà ó mọ̀ ṣọ́ wa bá a bá ti ń ṣọ́ ntọ́lọ́hún ní ká ṣọ́ òun náà ó mọ̀ ṣọ́ wa tá a bá ti ń dáàbòbò ntọ́lọ́hún fẹ́ ká dáàbòbò òun náà yóò mọ̀ dáàbòbò wa ìdáàbòbò yìí àti ìṣọ́ yìí kò sẹ́ni tọ́lọ́mọba tí ó ṣe fún àfi àwọn ẹni ayò ọlọ́ba allah subhanahu wa ta'ala ọlọ́ba ni hafidhu ala salat wa salawat al-usta ọlọ́ba ni hafidhu ala salawat wa salat al-usta ọlọ́ba ni ẹ̀yin ẹ̀yin ẹni re ẹ̀yin ẹni ẹ̀ṣà nínú àwọn ẹ̀dọ́ òun ẹ dáàbò bo àwọn irun irun wákàtí márààrún yìí wa salat àti irun alásàrì wa qumu lillahi qanitin lẹ́yìn tí ó jọ́sìn gbogbo ibikíbi tọ́lọ́run bá ti gbófin kalẹ̀ fún wa gbogbo ẹni bá ń ṣọ́ òfin ọlọ́run lórí òfin tọ́lọ́run tó gbé kalẹ̀ ẹni yìí ẹni ẹ̀ṣọ́ ni ọlọ́run ó tún mọ dáàbò bò yóò mọ dáàbò bò kò ní jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n ní kápá lé lórí kò sí bó ṣe wulẹ̀ kí ìnira kó mọ dé bá àwọn ènìyàn tó ìnira ò ní kàn ìnira ò ní kàn níwájú kò ní kàn lẹ́yìn kò ní kàn lọ́tún kò ní kàn lókè bẹ́ẹ̀ ni kò ní kàn sálẹ̀ àdéhùn ọlọ́run balẹ̀ lẹ́yìn ṣùgbọ́n eléyìí ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá lásìkò òun náà máa ń pa òfin ọlọ́wọ́ bá mọ́ ó jìnnà sí ẹ̀ṣẹ̀ ó jìnnà sí ṣìnà ṣíṣe ó jìnnà sí ẹbọ ṣíṣe ó jìnnà sí ìwà panṣágà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà tọ́lọ́wọ́n bá fẹ́ ká jìnnà sí àti nínú àwọn ìlànà tọ́lọ́wọ́n bá ò fẹ́ ká rìn gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe léyìí ó di ọ̀ràn yàn lórí ọlọ́run ọlọ́run ṣe lọ́ràn yàn lórí ara rẹ̀ òun ò mọ dáàbò ború àwọn yẹn bẹ́ẹ̀ òun ò mọ ṣọ́ wọn ẹ̀rí níbi kọ́ ọlọ́run ọba yóò di ẹni tí ó mọ dáàbò bò wọn níbi ìsọ̀rọ̀ sí wọn níbi ìṣesí wọn kí ló dé torí pé àwọn ènìyàn wọn mọ pàtàkì wọn mọ pàápàá orúkọ ọlọ́run alihafizu àti alihafiz nínú anabi nínú àdúrà tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó fọkàn nínú àwọn sọ̀hábà anabi ni mo allahumma inna asalka alaafiya mo sọ fún ìwọ ọlọ́run mo béèrè lọ́wọ́ rẹ̀ àlàáfíà fi dunya wal akhirah fún mi ní àlàáfíà nílé ayé àti lálùkìyàmà àdúrà yìí kò sẹ́ni tí máa ṣerú ẹ̀ àfẹn tó juwọ́lẹ̀ fòfin ọlọ́run bọ́lọ́run bá fún kèfèrí ní àlàáfíà láyé yìí ọlọ́run ọba ò gbàdúrà rẹ̀ ó fi ṣẹ̀dẹ́ fún ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí bọ́lọ́run bá fún ní àlàáfíà láyé yìí ìtọ́lọ́run bá tí ó fún ní àlùkìyàmà ó wọ́ tirẹ̀ eléyìí ọlọ́run fi ṣọlá fún ni so lábẹ́ eléyìí níbi abẹ́ àdúrà yìí òṣèlú muhammad sallallahu alayhi wa sallam ó wá tẹ̀síwájú pé ọlọ́run fún mi ní àlàáfíà nílé ayé mi fún mi ní àlàáfíà lálẹ́ kíámọ̀ mi ìwọ ọlọ́run ṣọ́ mi níwájú ṣọ́ mi lẹ́yìn ṣọ́ mi nígbà gbogbo ìwọ ọlọ́run gbogbo tí máa ń bẹ lábẹ́ mi má jẹ́ nira bá mi má irin àwọn yorùbá ní ọlọ́run ní jáárin níjọ́ tí ebi bá ń pa ọ̀nà èròǹgbà wọn ni wípé ọlọ́run bò ní járìn ká pàdé tí ó ṣe wá ṣùtá nígbà tá a bá jáde eléyìí nínú àdúrà ebi yẹn pọ̀nà àná kì í jẹun ṣùgbọ́n ọ̀nà bọ́lọ́run bá kádàrá kọ́lọ́n kò ni èèyàn kó ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń ọlọ́run tó ń òfin ọlọ́run tó ń ìwọ ọlọ́run ọlọ́run bá náà yóò dáàbò bò wa eléyìí sì ni a bọ́lọ́run bá lò níbàámu tá a bá pófin ọlọ́run ọlọ́run ó pè tiwa náà tá a bá rántí ọlọ́run ọlọ́run ọba yóò rántí wa ọlọ́run ọba kì í ṣàbò onígbàgbé yẹn ni pé tá a bá rántí ọlọ́run tá a bá bẹ ọlọ́run yóò fún wa bá a bẹ ọlọ́run yóò dá lóhùn bá a bẹ ọlọ́run yóò fún wa ká tó béèrè lọ́wọ́ rẹ̀ eléyìí ni tó jẹ́ kókó fún àwa fún àwa mùsùlùmí kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé alhamdulillah wa salatu wa salam ala rasulillah gẹ́gẹ́ bí ntí afẹ́ kí á dì mú níbàámu sí orúkọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala alḥafiz alḥafiz ọlọ́run ọba ọba oníṣọ́ ni ọba tí máa ń ṣọ́ ni ni ọba tí máa ń dáàbò bo ni ni káwa náà ká wò ó nta àdìlé ni tó ní kálukú wa ta àdìlé ni tó ń ti pé a ní complaints pé ah, ọlọ́run kò tí kò tí tó bá a ṣe ń ta àdì náà kò sẹ́ni tó ní ká di ọlọ́run ọba allah ni tó ti bẹ́ẹ̀ náà ọpẹ́ ń bẹ fóníkàlùkù wa tá a dúpẹ́ fọlọ́run balabẹ́ bàtà wa kékeré mélòó mélòó làwọn tá a jọ ṣe kékeré tí ò sí láyé àwọn tá a jọ kàwé tá a gbúrò wọn mọ́ ẹlòmíì gan tá a gbúrò ẹ̀ gan n tá a gbúrò nípa rẹ̀ gan àbí tá a rí nípa rẹ̀ kìí ṣe ní ti àwa gan bẹ́ẹ̀ lọ́n kò ṣẹlẹ̀ sí wa àbí kò ṣẹlẹ̀ sóhun gan náà ń nínú wọn tó ti ya wèrè nínú wọn tó ti fẹ̀sìn Islam sílẹ̀ tí ó ṣẹ̀sìn Islam mọ́ látara kíni kò rí ìyàwó ni látara kí ni kò rówó ni kò ríṣẹ́ ni kò rí kò rí kò rí kò rí kò rí àádá àádá afẹ́ kójọ láyé ó mẹ́lòmí ó fẹsẹ̀ Islam sílẹ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala kò pè tiwa bẹ́ẹ̀ lábẹ́ eléyìí ká tún wá nítẹ̀síwájú al ká dúró ṣinṣin lórí òfin ọlọ́run nítọ́lọ́mọba ni ìjọba ni yóò jẹ́ téèyàn kò sí bójúlẹ̀ ká yóò jẹ́ titiwa tá a bá nígbàgbọ́ pé ọlọ́mọba náà ni al kò sí dúkìá rẹ̀ kan tí ó sọnù bẹ́ẹ̀ ni kò sí ntí ò ní jẹ́ ẹ̀tọ́ rẹ kan tó rí ntọ́lọ́ba ni kò ní jẹ́ ẹ̀tọ́ rẹ ò ní rí ntọ́lọ́ba sọ pé títẹ náà ni wàláyé ó rí àdéhùn ọlọ́ọ̀ba torípọ̀ ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala tó dá wa ti mọ̀ ti àwọn èèyàn dá sì wa pẹ̀lú wa ní àti níní so àwa eléyìí ká fẹ́ sílẹ̀ eléyìí ká ìwọ wá tún lélẹ́yìí báyìí nísìnyí ah ìlú lórí bó ṣe rí dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là náà ni torí ká lóko wá táwọn pariwo eléyìí mẹ́lòmí kò kínu eléyìí mẹ́lòmí kò sí ọlọ́run eléyìí mẹ́lòmí ẹ̀rẹ́lòmí yóò fa irungbọ̀n rẹ̀ kí ló dé alóhùn wáṣẹ náà ni àti parí ilé ìwé àti ka gbogbo táǹkà nínú ìwé àríṣẹ́ tó bá rí bẹ́ẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ afárúgbọ̀n kọ́ lè fún wa níṣẹ́ mélòó mélòó lẹni tí ò nínúgbọ̀n toríṣẹ́ mélòó mélòó lẹni tó dá sí pé ó nínúgbọ̀n tí ò níṣẹ́ mélòó mélòó lẹni tí ò nínúgbọ̀n tóun náà ríṣẹ́ mélòó mélòó lẹ́yìn tẹ́lá kó nínú gbọ̀n toríṣẹ́ àdánwò ọlọ́run balẹ̀ lé tọ́lọ́run fi dán ní kálukú wò ṣùgbọ́n ní ní àkíyèsí tí ń bẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá a kì í ṣàkíyèsí rẹ̀ àrọ amú ọ̀rọ̀ jíjẹ múmu alọ́mọ ìjọsìn fọlọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdẹ̀ra ni tọ́lọ́run fún gbogbo ẹ̀dá ìnira ni tọ́lọ́run máa ń ká kúrò fún gbogbo ẹ̀dá ṣùgbọ́n ọ̀rọ̀ jọ́sìn kò sí ní táwa láyé wá ṣe ni mélòó mélòó ni pásítọ̀ tí ò lówó pásítọ̀ tí ò rí bí pásítọ̀ tó dá sí pétọ̀ òhà tó bá yẹ pétọ̀ ọlọ́run bá gbàdúrà wọn lẹ́ẹ̀kan náà ni bóyá kí wọ́n tilẹ̀kùn ṣọ́ọ̀bù ni àmọ́ kò rí bẹ́ẹ̀ oníkálukú wa ọlọ́run mọ̀ dán wa wò ìgbà míì mùsùlùmí yóò ní ìgbà míì kèfèrí lè má ní ìgbà míì mùsùlùmí ó lè má ní kí kèfèrí ní tí mùsùlùmí bá ní ọlọ́run fi ṣe ọlá ó fi ṣe ọlá fún ni ẹ̀rí tí mùsùlùmí bá ní ọlọ́run fi ṣe gbígbàdúrà fún ni tí mùsùlùmí ò bá ní ọlọ́run fi ṣe àlékún ìmánì fún ni ṣùgbọ́n tí kèfèrí bá ní ọlọ́run fi ṣe al-istidiraju ni ẹ̀dẹ́ ni gbígbà tá a fi ẹja dídín sórí tàkúté tàkúté èkúté wà wò pé ah olówó orí mi ò wọ́n o tẹ̀ tún gọ̀ọ́lé ni o tún fẹja dídín sórí tàkúté o fẹ́ jẹ́ láì mọ̀ ní pé tọ́ àfẹ́ pa ni bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ṣe fún kèfèrí tí kèfèrí ò bá ní tí ò bá ní ọlọ́run tó fi lékún yàrá láyé ni ṣùgbọ́n mùsùlùmí kò sí kan méjèèjì tó bá kọjú sí wa wàláhi alazim ọlọ́run fi lékún imani wa ni ọlọ́run fi lékún ọlá wa ni àwa nítorí eléyìí ká wá fẹ̀sìn sílẹ̀ ká dúró tọ́ ọlọ́run bá sísìn ọlọ́run ní inna ma'al usri yusra wa inna ma'al usri yusra ìnira ìnira méjì kì í kan mùsùlùmí láàrin ìnira méjì ìdẹ̀ra lẹ́mẹ̀rí ìnira kan ni ìdẹ̀ra lélẹ́yìí ṣùgbọ́n kí mùsùlùmí kó wá wà nínú ìnira méjì rárá láàrin ìnira kan ẹ mọ̀ rí ìdẹ̀ra lẹ́yìn ẹni àdéhùn ni bá ní inna ma'al usri yusra gbogbo ìnira pátá ìdẹ̀ra ló tẹ̀lé tó tá bá ti wá mẹ́lẹ́ yìí orúkọ ọlọ́run ọba alhafiz ọba tí ń ni ọba tí ń dáàbò bo ni ọba tó ń ṣe ìjà imú fún wa ọba tó dá sí pé a béèrè ó fún wa a béèrè gan à ń ní níta wa ń béèrè tí ó ti ṣe fún wa yìí ká mọ̀ yìí pé ọlọ́run fi pamọ́ fún wa ní so torúkọ ibà ṣiṣẹ́ lára wa ẹ̀rí àníri mùsùlùmí kan kó lóun fẹ́ sí ilẹ̀ àníri mùsùlùmí kan kó máa pín nǹkan mí lẹ́yìn ọlọ́run àníri nǹkan tí ó mọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan mí àtọ́sọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ba Allah kó fún wa ní ìsìkọ́mọ̀ kó mú ní wa dúró ọ̀làlá ilaha illallah wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.